إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتنا تسوى جلري دلق ولتم أصول السنة تجي الإمام أحمد ابن أنبل رحمه الله تعالى وفان تسواجو وني وألا يخاصم أحدا ولا يناظره ولا يتعلم الجدال هكذا لرى كتجي foundations tí súnà nábúwa muhammad sallallahu alayhi wa sallam tí ó dúlé lórí ọ̀nà ní pé allah yukhasima ahada kí ya máa báyìí jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn wàlá yunabira ọdẹ malumba debate wàlá yata'allama al-jidal kó dẹ̀ má máa jẹ́ni tí ó máa lọ kọ́ al ìyàn jíjá فإن الكلام في القدر ورؤيا والقرآن وغيرها من السنن تلكي أما جيا أما صرا نقوى قدرا نقوى ìpèsè àwọn olùgbàgbọ́ òdòdó wọ́n rí Allah subhanahu wa ta'ala tó bá di jọ́ gbé ní alkiyama àdínwà ní rí walkur'an kama báyẹ̀ jiyàn lórí pé ṣe kur'an ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní àbí ẹ̀dọ̀ ọlọ́wọ́ bá wọ́gẹ́ ìhà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn kan tí ó sunan inú àwọn kan tó nabuwa muhammad sallallahu alaihi wasallam kàtí ìlànà nabuwa muhammad sallallahu alaihi wasallam makruh nǹkan tí ó dání wa manhiyun anhu nǹkan tí ẹ̀sìn kọ̀ fún wa ní la yakunu sahibuhu ẹni tó bá ń ṣe wa in asaba bi kalamihi sunnah kódà kó ṣe pé ńgbà tó ń jiyàn tó ń báwọn èèyàn ṣe dìbéètì lórí ẹ̀ àbí ó fa ọ̀rọ̀ lórí ẹ̀ kò wá yí pé n tó padà sọ nǹkan tó bá súnà mu ni irú èèyàn bẹ́ẹ̀ kò lè máa jẹ́ min ahli súnà kò lè máa bẹ lára àwọn onísúnà hatta yada jidala wa yusallim wa yu'minu bil athar àti kó ṣe pé kó gbé jù sílẹ̀ ìyàn jíjà bákan náà kó juwọ́lẹ̀ kó dẹ̀ nígbàgbọ́ nínú àwọn ẹ̀rí tó wá náà tí a bá yàn jiyàn tí ìmáàmù sọ bíbà òun náà ni ìyàn tó ṣe wípé kò ń ṣe pé a mú ẹ̀rí wá fún yàn látinú alkùrán àtinú súnnà ó ní tí wọ́n pè ní ilmul kalam òun náà ni ìmọ̀ ìyàn jíjà tí wọ́n bèèzì lórí ọpọlọ eléyìí ni wọ́n ń pè ní ilmu kalam ká máa báyìí jiyàn nípa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìmánì àti nǹkan tó ní ṣe pẹ̀lú ìmá kọ̀kọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tí ẹ̀sìn fẹ́ ká gbà báwọn ṣe sọ ìtẹ́sìn fẹ́ ká gbà bẹ́sìn ṣe gbé e kalẹ̀ kí a máa báwọn èèyàn jiyàn àwọn nǹkan wọ̀nyí ẹni tó ń lo ọpọlọ eléyìí ni tí a fa ń sọ fún wa pé nǹkan tó jẹ́ màdíyù náà ń dùn ní tí ẹ̀sìn kọ́ fún wa lápèjúwe a sọ fún wa pé tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àwọn olùgbàgbọ́ òdodo wọn ò rí Allahu subhanahu wa ta'ala ẹ̀rí tó fi eléyìí nílẹ̀ ó pọ̀ jantirẹrẹ nínú súnnà nábúwa Muhammad sallallahu alaihi wasallam bákan náà ìtọ́ka sí yìí ó ń bẹ nínú alkùránù karim sòkéyàn kan máa ṣe agídí kó ló ń báwọn èèyàn jiyàn eléyìí lẹ́ni tó ṣe wípé ó ń dùsù gáàdì nǹkan tó ń bẹ nínú alkùrán tó ń bẹ nínú súnnà ṣùgbọ́n nǹkan tó ń bẹ nílà káyìí rẹ̀ òun nìkan tó rí láìlé lórí láti lè máa báwọn èèyàn jiyàn ó fi tó ń bẹ nínú alkùrán àti súnnà ó gbèlù sílẹ̀ ẹni tó ń ṣe léyìí kó làkóṣe kó ìyàn tó ń báwọn èèyàn jà ẹ̀ nìyí èèyàn yẹn ó ráìtì ń bẹ̀ èyí tí súnà fi rinlẹ̀ lòun náà padà fi rinlẹ̀ ṣùgbọ́n ọ̀nà tẹ́lẹ̀ yẹn máa fi ara sí tí súnà tó fi rinlẹ̀ òun ni pé kò wọn lu ọpọlọ títí ẹ̀ òun ṣe kó ń rìn láì lórí nǹkan tó ń bẹ nínú alukur'an àti súnà ìmáàmù irú èèyàn bẹ́ẹ̀ kò ní máa bẹ lára àwọn onísúnná kódà bó ṣe pé ń tó padà ara ẹ̀sìn táwọn onísúnná ara ẹ̀sìn torí pé àwọn onísúnná ntí àwọn gbàgbọ́ òun ni alukur'an àti sunna anabiwa muhammad sallallahu alaihi wa sallam ntọ́lọ́wọ́ bá sọ ní alukur'an ntí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó fún wa ní ro nípa rẹ̀ nínú àwọn àhàdíìsì rẹ̀ onísúnà ó dì máa yóò dúró tì tó bá ń ájú ibi tí argumenti tó bá ti necessary gẹ́gẹ́ bí nǹkan láti tíwájú tẹ́lẹ̀ nípa wípé ọlọ́run bá sọ fún ẹgbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam ike wala tujadil ahla kitabi illa billati ahsan tó bá fẹ́ bá wọn tí a kún tíra dìbéètì dìbéètì pẹ̀lú wọn àbí má dìbéètì pẹ̀lú wọn àyàfi pẹ̀lú ọ̀nà tó dájú wajadilhum billati ahsan bá wọn dìbéètì pẹ̀lú in tó fi dáa jùlọ so ìpìlẹ̀ ni pé a ń ṣe dìbẹ́tì pẹ̀lú àwọn èèyàn torí pé ọ̀rọ̀ ẹ̀sìn ó pàtàkì ju pé ìkan tí a tún wá sọ di nǹkan téèyàn kó mọ̀ sọ̀sọ̀ kú sọ ń pa rẹ̀ ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tí ó bá nẹ́sẹ̀sì pé ká bá yẹn dìbẹ́tì ni tó bá nẹ́sẹ̀sì ìpé ká bá yẹn dìbẹ́tì tá a rí pẹ́ni tá a fẹ́ bá dìbẹ́tì ẹ̀ tó ṣe pé ó fẹ́ gbọ́ òdodo irú yẹ òun ni àbá dìbẹ́tì àbálẹ̀ máa bá dìbẹ́tì náà pẹ̀lú alkùrán àti súnnà sábàtì ẹ̀wà mú wá àwọn ájúmẹ́ntì ọpọlọ láti lè fi sọpọ́tì alkùrán àti súnnà takọ́ ti alkùrán àti súnnà ta ti yíò síwájú náà ó sì lọ ṣùgbọ́n bó ṣe pé ájúmẹ́ntì ká ágí o ní wípé kí ni èyí tí ó dó lórí alkùrán àti súnnà ṣùgbọ́n tí a máa lò òun náà ní kí ni òun ni ọpọlọ eléyìí kò ń ṣe nǹkan tó ṣe wípé ó bá mu eléyìí ni tí afá ń sọ fún wa nítorí tó ṣe pé ọpọlọ lórí láìlé lórí láti lè fi dìbéètì pẹ̀lú òyìn ẹnìyẹn ò bá ṣe pé nǹkan tí ó padà arrive sí nǹkan tó bá súnà mu ni láyà kú ní ahli súnà kò lè máa bẹ lára àwọn onísúnà oníbídíà náà ni wọ́n sì máa pè é torí pé àwọn onísúnà alkur'an àti hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun ni wọ́n fi ń ṣẹ̀rí kò kí ń so gẹ́gẹ́ bí ìkàtàwìn a máa sọ wọ́n á ní wùrùwúrù tó di answer so èyàn padà arrive sí ibi tó jẹ́ answer ṣùgbọ́n wrong method èyàn fi arrive sí tó jẹ́ answer ìyí ò túmọ̀ sí pé kí ni èyàn get nǹkan yẹn kò túmọ̀ sí pé èyàn gbà á torí pé ọ̀nà tó fi pa arrive sí answer ni ọ̀nà tó wrong ni bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe wípé in tó padà ń sọ in táwọn onísúnnà sọ lòun náà sọ ṣùgbọ́n ọ̀nà wo lòun fi arrive sí ibi táwọn onísúnnà sọ kò ń ṣe ọ̀nà tí àwọn onísúnnà tí wọ́n máa ń gbà ló ń gbà ọ̀nà kápọpọlọ ájú pẹ̀láwọn èèyàn ló ń lò ṣùgbọ́n tó bá ṣe kíní ẹ̀ yóò padà já tí àwọn onísúnnà di onísúnnà kò ń ṣe onísúnnà onísúnnà ò gbọ́dọ̀ jẹ́ pé kí ni àti Muhammad ló ń gbọ́dọ̀ fi eléyìí tí a fa ń sọ fún wa so ká máa ṣe ágímẹ́ǹtì tẹ̀láwọ̀ èèyàn níwọ́ ọ̀nà wípé à ń fi ọpọlọ fi dìbéètì eléyìí ni nǹkan tó ṣe wípé àfáǹtakò wípé a gbọ́dọ̀ lórí nǹkan báyìí wà Allah yóò fà fi máa àhàdà ẹni tó fẹ́ ní súnà kò gbọ́dọ̀ máa báwọn èèyàn jà wala yunazira kó wọn bá wọn dìbéètì wala yata'allama al-jidal kó wọn lọ kọ́ bá ṣe ń dìbéètì فإن الكلام في القدر كما سرم قدرا ديرون تاسوني والرؤيا نيبا قامشا ومسلميو دي ولو با تبا دي جون بين القيامة نوانيري والقرآن نيبا كوشي القرآن شر ولو با ني أبي كوشي ولو با وغيرها أتبتيا تساوي لي من السنن من السنن مكروه إن كتشوي أقوني ومنهي عنه إن كتي أسن tí ó kọ̀ fún wa ni ìkẹta kórìíra tí ẹ̀sìn tí ó dẹ́kun fún wa ni láyà kú sọ́hìbùhó wẹ́yìn àtọ́bàbíkàlá yìí àsúnná min ahli sunna ẹni tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ kò ní máa bẹ lára àwọn onísúnná kódà kó ṣe pé in tó padà ara ìbù sí ìtàwọn onísúnná náà máa ń sọ ní hatta yada jidala wa ويؤمن بالآثار àfi tó bá tó gbé aljidal ìmá ájú wàyùsàlímà kó dẹ̀ juwọ́lẹ̀ fún ويؤمن بالآثار bákan náà kó nígbàgbọ́ nínú al-athar nínú evidence tó bẹnu al-Qur'an àti sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kò lòyíwù èèyàn kan ní sin olóhun ṣe comparative studies lápèjúwe irú ìtúgba ẹ̀kan láwùjọ wa tó ṣe pé nǹkan tí ó wà dólé lórí òun náà ní ká ní àlù ọpọlọ àbí nǹkan tí ó dólé lórí yóò ní òun mọ̀ nípa báìbù dáadáa ó mọ̀ nípa alukùránì tó ń bẹ lọ́wọ́ títí ẹ ó mọ̀ ìtumọ̀ alukùránì tó ń bẹ lọ́wọ́ títí ẹ pẹ̀lú àwọn àlàyé anábíwá Muhammad sallallahu alaihi wasallam ìmọ̀ díẹ̀ ló nípa yẹn ṣùgbọ́n báìbù ó òun ló máa kó máa dìbéètì káàkiri irú èèyàn bẹ́ẹ̀ láyà fún mi ahli sunna kò lè máa bẹ lára àwọn onísúnà abadan ẹni tó bẹ́ẹ̀ jẹ́ onísúnà owó ọ̀jẹ́ tó ṣe kékeré ni yóò nímọ̀ nípa alukur'ani tí o bá dẹ̀ nímọ̀ nípa alukur'ani kó o jẹ́ àfa tó bá ṣe pé kò ń ṣe àfa tó lára àwọn lay people yóò dúró pẹ̀lú ntáwọn àfa wà lórí ṣùgbọ́n pé ẹ̀ka fẹ́ pẹ̀rẹ̀ ní àfá onísúnnà kò wá ní mọ̀ǹpa alkùnrán ìtumọ̀ alkùnrán kò ní mọ̀ǹpa súnnà tó ní mọ̀ǹpa rẹ̀ kò náà ni pé ó mọ̀ǹpa báìbù ó mọ̀ǹpa filosofi ó mọ̀ǹpa gbọ̀ǹkẹ́ àwọn nǹkan wá tó wò lòun wá lọ fi ń dìbéètì pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ philosophers àbófin dìbéètì pẹ̀lú àwọn christians jews àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ̀ ìlú èèyàn bẹ́ẹ̀ láyà sunnah kò lè jẹ́ra àwọn onísúnnà kódà kó máa dá wọn mọ́lẹ̀ kó ṣe pé nígbà tó bá bá wọn dìbẹ́ẹ̀tì ní èyí tí àwọn onísúnnà dúró lé lórí náà arrive sí òun lòun náà máa arrive sí for the fact ó lo the wrong method oríjọ́ kan tí ó mú kọ́pì tóra dání ìyẹn tíra àwọn yahudi anábì rí kọ́pì tíra yẹn lọ́wọ́ umaru tí umaru ń kà anábì wá ní amutahawikuna fi ya ibn al-Khattab ìrọ́bọ̀ Khattab ṣẹlẹ̀ ilẹ̀ tó fẹ́ torí bọ̀ tó ṣe pé òun máa ṣe ẹgbẹ́ kúránì jù sílẹ̀ anábì sallallahu alaihi wa fún Umar radiyallahu anhu anábì ní wọlẹ́rì nafsi bíyẹ́dì mo fi ọba tó ní ẹ̀mí mi búra wọláwó anna musa kana hayyan tí anábì musa tọ́nà ọba fi tó ràrá tó bá ń bẹ láyé sí máa wà sí àwú ilẹ̀ àyẹ̀tẹ̀ bíàní kò ní ní option ju pé kó tẹ̀lé kùránì tí mo mú wá lọ torí pé kùránì muhaiminan alayhi nǹkan tó ṣe wípé ó ti bo tó rà mọ́lẹ̀ ó bo tó rà mọ́lẹ̀ so gbogbo mẹ́sẹ̀jì tó mẹ́nu tó rà tó yẹ káwọn èèyàn fi ṣẹ̀ sí ń sìn gbogbo ẹ̀ òun ni ó mẹ́nu ẹ̀ ẹ̀nàmì fi sọ fún wípé kò sí nǹkankan laqad ji'tu biha bayda'a naqiyya walau anna Musa kana hayyan ما وسعوا إلا أن يتبعني mẹ́sẹ̀jì tó ń bẹnu tóra mo ti wá ní kàbíṣe tó bẹ̀ ìbọ̀ tó funfun gbò nàkíyà tó píọ̀ tí musa gan bá ń bẹ láyé kò ní option di pé kó tẹ̀lé tí èrè muhammad sallallahu alaihi wasallam ti mú wà lọ so ẹni tó pẹ̀rẹ̀ ní mùsùlùmí ẹni tó lóhun onísúnnà lòun tó ṣe pé nǹkan tó wá ń lo àsìkò rẹ̀ fún onípò ń stọ́dì Ah, gospel ó ń study Torah in tó lo àsìkò rẹ̀ fún oníyẹn alukur'an gangan kò lo táìmù ẹ̀ láti lè fi study alukur'an kò lo táìmù ẹ̀ láti lè fi study ahadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam irú èèyàn bẹ́ẹ̀ mùsùlùmí jákujàku ni irú èèyàn bẹ́ẹ̀ tó bá ní àfáà lòun onísúnnà rẹ̀ lòun ó lè jẹ́ onísúnnà onísúnnà alkùrán àti àhàdíta nábúwa muhammad sallallahu alaihi wasallam òun ni ó jẹ́ ibi tí ó máa darí sí tí ó máa fi ṣe ẹ̀rí òun ni tí ó máa fi ṣe ẹ̀rí tó bá tẹ máa padà mọ́ nǹkan ní ìwà ní nǹkan tó ṣe yí pé afẹ́ lókè tó ah, the first evidence tí ó mú wá bí primary evidence tí ó mú wá tó ṣe yí pé ó lè máa fi kùránì sọpọ́tì ẹ̀ abadan onísúnnà in tí ó ti síwájú gẹ́gẹ́ bí primary evidence yẹ òun náà ni al-Qur'an àti ahadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam tí ẹ bá dẹ̀ sọ yí pé òun fẹ́ ájú pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí òun fẹ́ ájú pẹ̀lú wọn lápẹjú èjì necessity bá béèrè fún ìpìlẹ̀ ní pé èèyàn máa ń sá fún àwọn argument yẹn ni torí pé kò ń bí nǹkan rẹ̀ ṣùgbọ́n tó bá necessary ní pé ó rí pé bóyá àwọn ènìyàn yìí tó ń bá ṣàlàyé àwọn nǹkan fún wọn ó juwọ́lẹ̀ lórí ẹ̀ní àbí àwọn èyí àwọn èèyàn kan gbàtànjẹ pẹ̀lú wọn òun ní láti jẹ́ kí wọ́n mọ olónẹ́sìn tí wọ́n dúólé lórí so irú èèyàn bẹ́ẹ̀ tó wáyé pé torí èèyàn ló fẹ́ fi ṣe é ó wá fẹ́ lo in tí àwọn yẹn ń gbélé lórí láti lè fi ṣe evidence against wọn eléyìí kò sí nǹkan tí ó burú níbẹ̀ àti tó mú yẹn ó fẹ́ lo kan yẹn against wọn ni ṣùgbọ́n kò bọ̀rọ̀ jẹ́ pé yẹn ni ó jẹ́ primary thing tó ṣe pé yóò dúró lórí tí wàá bí sẹ́mà rẹ̀ pẹ̀lú ṣèké tí a máa kà ní ó bọ̀rọ̀ jẹ́ pé kí sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam bákan náà alukur'an òun ni tí ó jẹ́ èyí tí ó gbé gbogbo agimẹ́ntì rẹ̀ lórí ọ̀ tó ṣe pé kí ni agimẹ́ntì rẹ̀ ó máa wà lórí ẹ̀ so ẹni tí ó bá ìlò ìlànà tó yàtọ̀ sí eléyìí ìròyìn bẹ́ẹ̀ kò lè máa jẹ́ onísúnná so àfáàní wa Allah yukhasimu ahada wa Allah yukhasimu ahada ìpẹ̀lẹ̀ ni pé kó má báyàn kankan jà nípa ọ̀rọ̀ pé kí ni àájú nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọlá yunadira kó má ní andibate pẹ̀lú yẹn kan wọlá yàtà alámàlìjìdáàrú kó má lọ kọ́ argument argument kí ló pàtàkì afábisọ pé kó má kọ́ argument torí pé àwọn kan nínú ìtàn ìsìláàmù wọ́n padà lọ kọ́ argument wọ́n kọ́ argument tó ṣe pé argument yẹn wọ́n kàn máa mú wá láti lè fi tako ara wọn fi tako àwọn èèyàn so lára àwọn issues tí wọ́n discuss ìpàṣẹ fún padà kọ argument ò ní ọ̀rọ̀ kádàrà argument wọn padà lídì wọn síbi ọ̀rọ̀ pé wọ́n discuss kádàrà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kádàrà ń ṣe nǹkan tá a máa ń discuss ọ̀rọ̀ kádàrà ń ṣe tí a máa ń discuss báwa sọ̀rọ̀ nípa kádàrà ká sọ ọ́ bọ́lọ́wọ́ àti òbíṣẹ́ rẹ̀ ṣe sọ ọ́ ṣùgbọ́n kú kẹfẹ́ mọ ágìrì ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀tọ́ lọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ tí ó bá ṣe bẹ́ẹ̀ ká mọ ágìrì pàkádàrà àwọn yẹn máa ń sọnù látara ẹ̀mí tàfẹ́rẹ́ àwọn fẹ́rọ́kù dọ́ọ́lá àwọn ìjọ tán lẹ́ra àwọn ọmọ ìsìláàmù tí wọ́n sọnù látara kádàrà àwọn kan lọ sọ pé kò sí ẹni tó ń ṣe zina ọlọ́wọ́ bá lóní kó máa ṣe zina ẹni tí ó ṣe kèfèrí tí ó kírun tó ṣe pé ó ń takò nǹkan ẹ̀sìn ọlọ́wọ́ bá ló fọ́ sí ẹ̀ láti máa ṣe gbogbo nǹkan ẹ̀ so torí náà a kò bá mú kò bá mú aṣọpọ̀ ọlọ́wọ́ bá ló nǹkan kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ ọlọ́wọ́ bó mú nǹkan kan kó tó ṣẹlẹ̀ àti táwọn nǹkan yẹn bá ṣẹlẹ̀ gbogbo eléyìí wọ́n sọ nítorí wọ́n wo pé kí ni àwọn fẹ́ dìfẹ́ǹdì ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn ò fẹ́ fi nǹkan dínkù jì sí ọ̀dọ̀ ọlọ́run ọba torí ká sọ wípé kádàrá ń bẹ in tí àwọn èèyàn ó máa gbọ́yé àwọn ti fi àyè lẹ̀ fún ẹni tó mutí tó ń ta tẹ́tẹ́ tó ń ṣe zìnà tó ń jalè tó ṣe yí kó ṣe kèfèrí láti lè ní evidence against ọlọ́run ọba ipò lè máa sọ pé kí ni èrè ọlọ́wọ́ bá ìbú ọ̀nà ló fọ́sí mi tí mo fi ṣe gbogbo nǹkan tí mo ṣe yìí so kí wá ní ẹ̀ṣẹ̀ tèmi torí pé kí ni àwọn kan sọ wípé tó bá ṣe wípé ọlọ́wọ́ bá ló ṣe kádàrá wípé kí òun máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn fàájú báyìí wá síbù ni kọ́lọ́ fẹ́ jẹun yá Al-Qur'an àríkọ́ náà wá sọ pé tó jẹ ní àbẹ fún ẹni tó ṣe lé iná ní ó rà sí ẹni tó ṣe lé yóò wọ náà ẹni tó ṣe lé báyìí bẹ́ẹ̀ ni tàbá wọnú náà bọ́ Muhammad sallallahu alaihi wasallam sàrẹ́lẹ̀ ìwà wò pé no àwọn ní láti dìfẹ́ǹdì ọlọ́run sòtòrí náà kò sì quran àrí pé kí ni ọlọ́run ọba ó sọ̀rọ̀ nípa kádàrà ibi kádàrà ń Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ nípa so àwọn eléyìí wọ́n torí wọ́n fẹ́ dìfẹ́ǹdì ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala nítorí àwọn èèyàn táwọn òkúkú yẹ kọ́lọ́wọ́ bá fi àjà wọn fáwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ táwọn bá ṣe so àwọn ní kò tó jẹ́ kádàrà àwọn eléyìí àwọn wo gbókè kádàrà ń bẹ torí náà gbogbo àwọn nǹkan tí ọlọ́run ló fi àjà wọn tán bá ṣe lẹ́ṣẹ̀ yẹn ó tẹ́ sì kò yẹ kí àwọn jìyà rẹ̀ káwọn jìyà àwọn àkáwò tó tá òun ló ní wá tó wá fìyà jẹ àwọn èèyàn òun ló dẹ̀ fọ́ọ̀sì wọn kan ṣe àwọn nǹkan tán ṣe ó tún wá fìyà jẹ wọn ṣe wọn náà ló ní wọn tó wá wù ló lè ṣe sọ àwọn èèyàn kúlẹ̀ ọ̀rọ̀ kádàrà ṣé lẹ́yìn nísìnyí àwọn èèyàn máa ágí rẹ̀ wọ́n lè kọ àmọ́ evolumes láti lè máa fi ágí rẹ̀ eléyìí làwọn àfẹ́sìmù kúnkún eléyìí ò kì í ṣe lànà àwọn sọ̀hábà rẹ̀ wà nílá àwọn sàábé wọn kì í ágí gbogbo àwọn kaba yìí níta máa ṣe onígbẹ́kan juwọ́lẹ̀ fún nǹkan dẹnu ẹ̀sìn ní àwọn evidences ní ní àwọn àfáà kájúwọ́lẹ̀ fún ní wọn ájú sọdọ́bẹ́jì onísùn náà ó gbọ́dọ̀ fi gbogbo àwọn argument yẹn lẹ̀ ẹ̀ kádàrá sọlọ́wọ́n bá fọ́sù wa Muhammad sallallahu alaihi wasallam wọn bèrè pa wúrú bẹ̀bẹ̀ ok àwọn èèyàn ó rí ọlọ́wọ́ tó bá ti jọ́ǹgbé ní alkiyama ẹ kò yẹ ká rọ ọlọ́wọ́ bá tó bí wọ́n bá rọ ọlọ́wọ́ yìí ó túmọ̀ sí pé ọlọ́wọ́ bá ló ń bẹ yẹn

àwọn àhàdíìsì tó sọ̀rọ̀ ń pa kí ní gbọ́ wọ́n ní àwọn ayà yìí a ní láti tú títútú tí ó ní pàkó nǹkan tá ń sọ yìí tó pé nǹkan ń sọ yìí ló bá làákà ìmú pé kán má rí ọlọ́wọ́n bá rí ọlọ́wọ́n wọ́n á rí ní àyè kan ní ó túmọ̀ sí ni àyè kí nǹkan tán dá ní ọlọ́wọ́n bá dẹ̀ ló dá so kò yẹ kí àyè tún lè jẹ́ so argument wọn nìyẹn so ṣùgbọ́n tàbá wo àwọn àhàdìsì ní ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam wípé àwọn olùgbàgbọ́ òdodo wọn ò rí ohun tó bá dijọ́ gbé dalkiyama àwọn ìtọ́ka tó tọ́ka sílẹ̀ yìí náà ń bẹ nínú kíni alqur'an karim ìpè wọn ò rí allah subhanahu wa ta'ala sani tó jẹ́ onísúnnà kò ní ájú wọn ò rí allah subhanahu wa ta'ala tó bá dijọ́ gbé dalkiyama bóò ni wọn ò ṣe rí bí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá ṣe fẹ́ kí wọ́n rí òun kò ní ìdí argument lára nǹkan tí àwọn àfa àwọn sọ fáwọn tó ń sọ ilé ìkókè tẹ ẹ bá ní ó túmọ̀ sí pé ọlọ́run ọba àwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí nìyẹn kò dẹ́ kí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ọlọ́run ọba so a sọ wípé ókè lápèjú ìṣọ́lọ́run ọba ń bẹ àbí òun ọbẹ̀ tó bá ṣe pé ọlọ́run ọba ń bẹ tí wọn náà gbà pé ọlọ́run ọba ń bẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ pọ́lọ́ wọn bá ń bẹ ṣé wọ́n ń bẹ tó bá yẹ pé wọ́n ń bẹ ṣé nígbà kan ló sí ó túmọ̀ sí pé kí ni ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí àbí òun ni ó fi di pé òun bẹ ọba tó ti wá gbà pọ́lọ́ wọn bá náà ń bẹ nísìnyí ṣé ó tún lè sọ pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ọlọ́wọ́n ọba náà lọ́lọ́wọ́n ọba fi ń bẹ yóò sì dúró lórí pé kí ni ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ sọ́lọ́wọ́n ọba nù ṣùgbọ́n gbà pé kí ni ó bá la ká ìmú kọ́lọ́wọ́n ọba kó mọ ọbẹ̀ ṣùgbọ́n kò bá la ká ìmú kọ́lọ́wọ́n ọba kó mọ sọ̀rọ̀ kò bá la ká ìmú kọ́lọ́wọ́n ọba kó mọ rí náà kò bá la ká ìmú kọ́lọ́wọ́n ọba kó mọ gbọ́rọ̀ torí pé àwọn nǹkan wọ̀nyí ni ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ sí ẹ̀dọ̀ ọlọ́wọ́n ọba ni ṣùgbọ́n bá la ká ìmú kọ́lọ́wọ́n ọba kó mọ ṣe kí ni kó mọ ọbẹ̀ so eléyìí náà làwọn tí wọ́n jẹ́ onísúnnà wọ́n wá sọ ipe oke tábàtì ẹ̀ ní ká mú ẹ pẹ̀lú nǹkan tó ń sọ ẹ̀rí wípó bálà ká ìmú pé kí ọlọ́run bá kó máa bẹ bolo ti rí ẹ̀ alóbálà ká ìmú lágá ìtì ẹ ló bá mú èyí tí wọ́n sọ pé kò bálà ká ìmú pé kí ọlọ́run bá kó máa sọ̀rọ̀ kó máa rí náà kó máa gbọ́rọ̀ yẹn lọ́dọ̀ àwọn èèyàn kan ó bálà ká ìmú làwọn kan náà fi wá wò pé ó bálà ká ìmú kí ọlọ́run bá kó ní àwọn ìròyìn méje kan òun náà ni kí ọlọ́run bá kó sọ̀rọ̀ òun ni kí ọlọ́run bá kó rìnà ọlọ́run bá kó gbọ́rọ̀ ọlọ́run bá kó mọ́ ọbẹ̀ so ó bá làákà ìmú kí ọlọ́run bá kó ní agbára so gbogbo àwọn eléyìí ó bá làákà ìmú kọlọ́run bá kí ó ní wọn so àwọn ọ̀tọ̀ wọn á ní kókè á bó o ní ẹ ṣe máa sọ fún bálá aká ẹ̀mú káwọn eléyìí kọ́lọ́ ọba láwọn ọ̀rọ̀ yìí ṣùgbọ́n alhamdulillah onísúnnà wọ́n dúró tí kí ni alukurani sọ kí ni ẹ̀ǹtí súnnà sọ ọlọ́wọ́n ọba olóhùn bẹ wọ́n gbà bẹ́ ọlọ́wọ́n ọba lóhùn rí wọ́n gbà bẹ́ ọlọ́wọ́n ọba lóhùn sọ̀rọ̀ wọ́n gbà bẹ́ ọlọ́wọ́n ọba ṣùgbọ́n nǹkan tí wọ́n máa fi bó lórí tán dúró lórí yẹn òní pé ọlọ́run ọba ní lẹ́yìn sàkàmì sí iṣẹ́ kò sí ń ta lè fi wí ọlọ́run ọba wọ̀hó ẹ̀sẹ̀mí olùbàṣẹ òun náà lọ́ba tí ní náà lọ́ba tí gbọ́rọ̀ ìgbà tó ṣe pé bíbẹ ọlọ́run ọba yàtọ̀ sí bíbẹ títí wá àjọ ṣí ẹ nǹkan òun náà ní bíbẹ ṣùgbọ́n bíbẹ yàtọ̀ sí bíbẹ bíbẹ títí wá nípínlẹ̀ yóò dẹ̀ lópin bíbi ọlọ́run ọba Allah kò ní pílẹ̀ kò dẹ̀ lópin kò ní pílẹ̀ kò lópin ọlọ́run ọba subhanahu wa ta'ala alhaifu ọba tí ó máa ṣẹ̀mí lọ gbére ni àwa àsìkò gbà kan láàrin ṣẹ̀mí mọ́ so tọ́lọ̀ wá lóhun rí náà àánú rí náà yàtọ̀ sí rírí náà àwa níṣòro ní ta lè rí mọ́ bá ṣe wà nínú mọ́ṣáláṣí ń sìn kò ṣe gbogbo nǹkan là ń rí tó ń lọ níta tó ń lọ Lagos Island á rí gbogbo ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá rí gbogbo ẹ̀ ká má ti sọ nǹkan tó ṣe yí pé ó ń ṣẹlẹ̀ náà ìlú mi outside Lagos state ká má ti sọ nǹkan míì tó ń ṣẹlẹ̀ outside Nigeria ká má ti sọ nǹkan míì tó ń ṣẹlẹ̀ outside Africa àbí West Africa nǹkan míì tó ń ṣẹlẹ̀ ní outside West Africa ní nǹkan míì tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé ọlọ́run bá ó rí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ó mọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà àwa oníwọ̀nba ń taari mọ́ sáyẹ́ǹsì bó ṣe dàgbàsókè tó oníwọ̀nba tí wọ́n lè ṣe tí oníwọ̀nba gájẹ́tì tán lè ṣe tún èrè gbogbo nǹkan lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala la yakhfa alayhi shay'un fil ardi wala fis samaa kò sí kankan tó ṣe Allah subhanahu wa ta'ala lórí ilẹ̀ ni àti ní sánmà ṣògbó làá ṣe máa sọ ìgbà ẹ̀fẹ́ fi afẹ́ fi ìròyìn ọlọ́ọba fi wé títí ẹ̀dá rẹ̀ so ló jẹ́ pé kí ni ìrìnà yàtọ̀ sí ìrìnà ìrìnà ju ìrìnà lọ ìgbọ́rọ̀ ju ìgbọ́rọ̀ lọ so eléyìí òun ni tí alùsùn ọ̀jọ̀má tí wọ́n bèèrè rí ṣùgbọ́n wọn àdúgbẹ́ tó ṣe pé yóò máa ájú pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú gbogbo àwọn ágímẹ̀tì náà dẹ́nà dẹ́ntàwọn eléyìí tẹ́ ọkọ̀ kíra wọn bọ̀ ẹ̀tọ́ wá bá àwọn arí tó bá dọ́gbìn ní alkiyama ó túnmọ̀ sí pé kí ni àyè kan ni wá ti rí tọ́wọ́dà ti rí láyè kan ni ó túnmọ̀ sí pé kí ni àyè òun ló akọmọdétì ọlọ́wọ́ bá nìyẹn kò rẹ̀ káyè akọmọdétì ẹ̀ wọ́n sọ pọ́lọ́wọ́ bá ó ń sọ̀rọ̀ ó túnmọ̀ sí pé àti fi ọlọ́wọ́ bá àti fi wí ẹ̀dọ̀ ọlọ́wọ́ wọn bá wọn bí adìyẹ tó jọ wọn bẹ anabi ka alukur'an fún wọn ó ka sunna fún wọn wọn gbà á bẹ ìtàfisin lọ́wọ́ òníyó pẹ̀lú gbàgbọ́ wọn kírun wọn gbààwẹ̀ wọn ṣe hajj wọn ṣe umrah wọn ṣe bu àwọn ṣe ìjọsìn tí wọn pa aláṣẹ ló kan ṣe àwọn kẹta ní ká jìnà sí wọn jìnà sí ṣùgbọ́n ágímẹ́ǹtì pé ẹ ọlọ́run bó wà ní kíní gbogbo àwọn ágímẹ́ǹtì àwọn sọ̀hábọ̀mù àwọn tó ṣe yí pé ọlọ́run bá dẹ̀ ló yọnu sí nìyẹn àwọn tó ṣe kó yẹ kí á tẹ̀lé nìyẹn ìtẹ̀lé àwọn ẹni wọ̀nyí yóò sọ wá di ahlu sunnati wal jama'a ṣùgbọ́n ká gbórí bí ìlànà wọ̀nyí káwá torí bọ ìlànà wọn philosophers ìlànà wọn al àwọn tó ṣe yí eh, eh, àwọn theologians tó ṣe wípé argumenti argumenti ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn náà nípa nípa gbogbo ọ̀rọ̀ ń pa tí ó jẹ́ nǹkan kọ̀kọ̀ tá àfojú rí bí argumenti ń pọ̀ ọlọ́wọ́ bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfáàdéká mọ̀ pé ẹni tó wá argue tó ṣe pé nǹkan tó fi argue ní ó padà arrive sí nǹkan tí ẹ̀sìn sọ gangan tí súnà sọ gangan á ní pé ní àlù súnà o àlù bídáì náà ni ó máa jẹ́ àwọn oníbídíà ni ó máa jẹ́ torí pé kí ni ìlànà tó yẹ kó fi arrive sí tó padà fi arrive sí yẹn ìlànà yẹn kọ́ ni nǹkan tó tọ́ bákan náà wàlùkùrán àti alùkùrán náà mi ṣẹlẹ́ṣẹlẹ̀ àwọn sàábà rẹ̀ wà nílá àlejò àwọn máa ọgbà pé kùránì ọ̀rọ̀ ọlọ́run ọba yìí gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ inú alùkùrán karim bó ṣe rinlẹ̀ inú súnà nábùwà muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn kan ìgbà tó yá orí kan gbé wàhálà kan dé mi ìpè alukur'an yẹn ṣé ọ̀rọ̀ ọlọ́ọ̀ba ni ṣé ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba ló sọ ọlọ́ọ̀ba ló sọ ṣé ọlọ́ọ̀ba ń sọ̀rọ̀ ni ọlọ́ọ̀ba lè sọ̀rọ̀ náà tọ́wọ́sọ́pọ̀ ọlọ́ọ̀ba ń sọ̀rọ̀ àti fọlọ́ọ̀ba wéèyàn torí pé ọmọ tá a bí sáyé ìgbà kan lọ́mọ èèyàn ó máa sọ̀rọ̀ so ọ̀rọ̀ sísọ ó máa nígbà tí ó bẹ̀rẹ̀ ó máa nígbà tí ó bẹ̀rẹ̀ tí ó lè sọ̀rọ̀ ọwọ́ asọ́kọ́lọ́ ọba náà ọba tó sọ̀rọ̀ ni tó ń sọ̀rọ̀ ni ó túmọ̀ sí pé tá à ń sọ ni pé ó nígbà tí ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni so yẹ́dẹ̀ ní àdínkù ló jẹ́ fọ́lọ́ ọba so torí náà ní táwọn bìlíìfù ni pé ọlọ́wọ́ bò kì í sọ̀rọ̀ ọlọ́wọ́ bò kì í sọ̀rọ̀ bó wá ní alukur'an tí ó jẹ́ kàlámùlá tọ́lọ́ ọba lọ́rọ̀ òun ni àwọn kẹ́ni ọlọ́wọ́ bá dáa ni ó dáa ó dáa kò ṣe kó ń sọ ọ́ báyìí tí jibril wa ń gbọ́ tí jibril wa lọ ń sọ fún anabi muhammad sallallahu alaihi wasallam. sallam ọlọ́run dá alukur'an yẹn kò sọ sotori na alukur'an alukur'an kọ́ máa kú kó ẹ̀dọ́ ọlọ́run ọba ni bọ́lọ́run ọba ṣe dé yẹn bó ṣe dá alùjẹ̀nù tó dẹ́nà kó bẹ́ẹ̀ náà ló dá alukur'an kò ṣe pé ọlọ́run ọba sọ alukur'an kò sọ lọ́rọ̀ ọlọ́run ọba kò sọ̀rọ̀ so gbólóhùn tí ọlọ́run ọba kò sọ̀rọ̀ yìí gbólóhùn kúfùrù yìí ó ní pé kí n tàbá wọnú Al-Qur'an àwọn ẹ̀rí pọ̀ jàǹtìrẹ́rẹ́ ìpè ọlọ́run bá máa ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run bá ìsọ̀rọ̀ ọlọ́run bá yàtọ̀ sí ìsọ̀rọ̀ títí wa simple position tí ó yẹ ká take òun ni pé ọ̀rọ̀ ọlọ́run bá ó yàtọ̀ sí báwa ṣe sọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run àdínkù àfihàn Allah eléyìí argument tí ó wúlò ní ká sọ ń tọ́lọ́ ọba sọ ní al-Qur'an gẹ́gẹ́ bá ṣe para mọ́ ṣàlàyé fún wa sọ fún àṣọ yìí àwọn argument rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ yìí àwọn argument èèyàn gbọ́dọ̀ jìnà sí mọ́ mọ́ lórí irú nǹkan mọ́ ti àti kọ́ àwọn òwe tán torí ìkánú wọn ni lára nǹkan tó padà kábàámọ̀ lé lórí kó tó kú ni ó ní òun padà wò gbogbo nǹkan táwọn ń ṣe so òun rí pé kí ni nǹkan tí ò wúlò fún àwọn ni làwọn kan kó jọ tí ò wúlò fún àwọn làwọn kan kó àwọn kan bólúùmù lóríṣiríṣi ṣùgbọ́n gbogbo ẹ̀ nǹkan tí ó wúlò fún wọn ni sígbà tí ó sọ ní fàánàzá àmútu alá àkídàtí ajá ìdí alìbì sàfúrù ó ní ẹ̀yẹ èèyàn mo fẹ́ kú sí mo ń jáde láyé jíjáde láyé mi nísìn ìròyìn àdìọ́kàn àwọn ìyá arúgbó ìlú nizapur lòun fẹ́ kúlé lórí that is gbogbo wàhálà tí àwọn ti ṣe àwọn kọ oríṣiríṣi àwọn volumes oríṣiríṣi gbogbo àwọn kan òwúlò fáwọn ọmọ ẹ̀sìn òun rí pé àwọn kan ṣe wàhálà dànù lásán ni ní tó ń fẹ́ kúlé lórí ni tí àwọn bọ́ lọ́wọ́ àwọn ìyá àwọn táwọn ìyá àwọn bá lọ́wọ́ àwọn kí ni àwọn ìyá títí wọn náà táwọn ìyá tí wọ́n bá lọ́wọ́ àwọn ìyá títí من باسنا طول عمرنا سواء جمعنا في كل وقام ó ní gbogbo ń tàn pé ní rìsáàṣì sáàtà ń ṣe nípa ọ̀rọ̀ kádàrá nípa ọ̀rọ̀ ọlọ́run nípa ọ̀rọ̀ ṣóṣọ́rọ̀ nípa ọ̀rọ̀ ìkìyàmù nípa ọ̀rọ̀ gbogbo tàn pé rìsáàṣì yẹn ni wà lánàá stoppage ní bàṣìnà túlà ọmọnìyàn tí wọ́n ń jama'ana fi ìpele wa pa ààrà ń fà ní kan wípé a kan kú gbogbo ẹ̀jọ́ bónúsì kan pọ̀ ẹlòmínú wọn kò sí kó yẹn nẹ́fílà lóru à ń ṣe tìláwà Al-Qur'an aṣá ló ń ṣe research náà research ń pa kíní tọ́lọ́ wọn bá ń sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ó rìnà kò rìnà ó gbọ́rọ̀ kò gbọ́rọ̀ ní pé àwọn kan ní wọn wọn bá débi wípé ọlọ́wọ́n bò sí lókè ọlọ́wọ́n bò sí lókè torí pé ọlọ́wọ́n ń bẹ lókè yìí ìtumọ̀ ni pé ẹ̀dọ́ ọlọ́wọ́n bá kan ti gba ọlọ́wọ́n bá mara kò dé kẹ́dọ̀ ọlọ́wọ́n bá kan gba ọlọ́wọ́n bá mara bá ọlọ́wọ́n bá wà ó ní kò síbi kankan àwọn kan ní ẹ̀ẹ́ owó ń bẹ gbogbo ibikíbi àwọn afáàní àwọn tó ní kò síbi kankan yẹn àtàwọn tó náà ń bẹ gbogbo ibikíbi yẹn ìpìlẹ̀ àwọn tí wọ́n ní ó ń bẹ gbogbo ibikíbi wọ́n fẹ́ fi kó àwọn tí wọ́n jẹ́ àwọn lay people wọ́n fẹ́ fi kó wọn rógà ni torí pé ńgbà tí àfá kan bá sọ fún ya tèmi sí pé ọlọ́run ọba kò sí níbi kankan ìyẹn ní ó takò làákàyè pátápátá àwọn èèyàn ó tètè gbà pé ah, àfá ẹ̀tún ya wèrè ṣùgbọ́n tó bá ní ó ń bẹ gbogbo ojú kíbi wọ́n á sì wò pé ó establish pé ọlọ́run ọba ń bẹ ṣùgbọ́n ló ń bẹ gbogbo ojú kíbi ìyẹn ní ó tiẹ̀ jẹ́ pé in tó takò Al-Qur'an tó takò súnà ni ṣùgbọ́n ẹni ó dùn ún gbà fáwọn èèyàn ju pé kásọpọ̀ ọlọ́run bò síbi kankan àwọn àbá wa ní àwọn jàníyà tí wọ́n sọpọ̀ ọlọ́run bá ń bẹ gbogbo bí kíbi lásìkò àwọn àfá ńlá ńlá àṣáájú ìtẹ́ta lérò ibi táwọn náà lọ ní kí ọlọ́run ọbọ̀ síbi kankan o ibi tán lọ àwọn people àwọn ìyá aláta ìyẹlépo lásìkò yẹn otherwise ni wọ́n tètè pè nǹkan láwọn lórí wọ́n tètè sọ àwọn olóòkọ́ burúkú àwọn anìkìní ọlọ́mbà ń bẹ gbogbo kiri àmì sọ pé òkè nìkan ló bẹ ṣùgbọ́n bàtà àwọn kan padà dé lẹ́yìn àwọn ẹja mọ́lẹ̀ ọlọ́wọ́ bó sí kankan òun ìgbà tí wọ́n wá tí àfá kan wọ́n pè ní ìbùnà àìsàn àti èèyàn táà méjì padà pàdé wájú ọba akẹ́sẹ́ńpé ní mahmoud subukti king àwọn ń sọ̀rọ̀ eléyìí ní sọ ókè kílẹ̀ ń jalè lórí ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ kí mọ̀ tẹ́yìn ẹ̀jẹ̀ nígbà ní àwọn lọ́balọ́ba wọn a máa ní interest ibi irú àwọn nǹkan báyìí láti mọ tàbí ẹ̀ káwọn support inú àwọn àfáàní so ọba yígbà tí wọ́n sọ̀rọ̀ ó ní ìwọ tó lọ́nà ọba describe nǹkan tí exist tí ó mọ̀ sí tí ó exist ó lè sọ jù báyìí náà lọ ó lè sọ jù báyìí lọ ìwọ tó ní ọlọ́run bó exist ó lè sọ jù báyìí lọ ìdààmú pa àfáàtà ń sọ yìí náà torí pé ó rí wípé ọba yìí mú òun so kí la fẹ́ lò ń délé yìí torí pé ó gba àwọn nǹkan wọ̀nyí argument tí ó wúlò yìí kéèyàn ka alukur'ani bí àwọn sahaba ni wọ́n ṣe kà á àgbọ́yé tó gbọ́yé bẹ́ẹ̀ tó ṣe pé àgbọ́yé tó clear ni kò ní di wàhálà kan lọ títí àgbóyè náà ni ìlànà súnà náà bọ̀ Muhammad sallallahu alaihi wasallam kàkà àgbóyè tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwọn àgbóyè bẹ́ẹ̀ láwọn sàábì máa ṣe gbóyè náà ikú nu wọn kọ bólúwù láti máa ágìl nípa kádàrá fún arọ́ lọ́n tí wọ́n ní rọ́n sọ́lọ́n sọ̀rọ̀ tí kò sọ̀rọ̀ tó bẹ lókè tí kò bẹ lókè wọn ṣe gbogbo àwọn kan wọn yẹn so làbá àbùsọ yìí pé ilé ń báwọn yẹn dìbéètì tó ṣe pé irú mẹ́tọ́ọ̀dì báyìí lẹ́yìn ló máa lò ẹ̀ tàbáníkà gbèsílà káyì hmm, alukurani ìgbẹ́ káyà alukurani fún yàn ká súnà fún ó ti tán ṣùgbọ́n kí wọn náà máa sọ pé làákàyè ló ń bá lò ní òfin kílé òlẹ̀ láàrín sún ó lè jẹ́ alùsùnà ó rán súnà lọ́wọ́ pẹ̀lú tó ń ṣe ìlànà àwọn oníbíbíà yẹn kódà kó ṣe pé ó padà báwọn ájú ájú ájú ìpadà wàá kó kúrò pé kí ni ọlọ́run bá ń bẹ lókè pẹ̀lú argumenti question ni pé kí ni ó fi arrive síbi kọ́lọ́run bá ń bẹ lókè ṣé alukurani àti sunan Muhammad sallallahu alaihi wa so eléyìí òun ni tí a fa ń sọ fún wa bí báyìí nípa pé à ń ṣe gbogbo àwọn dìbéètì báyìí à ń bá àwọn èèyàn fa wàhálà lórí gbogbo àwọn nǹkan báyìí ẹni tó ń ṣe irú eléyìí kò lè jẹ àrùsọ́nà hátà yúmínà bí àṣàrù àti kó gba in tó jẹ àṣàrù kó gbà á gbọ́ kó juwọ́lẹ̀ fún àwọn evidence tó wà ń bẹ so eléyìí òun ni a rí àwọn mímu ọdún ṣe pé pàtàkì ájú ájú ájú ní ọ̀nà àpọ̀pọ̀lọ agbìyànjú ẹlòmí ìpadà ìzẹ́ǹtì àwọn sàájú anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam bí pé kí lẹ́ẹ̀lẹ̀ ni wọ́n anábì náà sọ̀rọ̀ fún wọn lọ́nà tó sọ̀rọ̀ ọ̀nà tó gbà sọ̀rọ̀ fún wọn torí pé pé nǹkan tí wọ́n lè gbọ́yé nìyẹn kò fẹ́ pé àwọn sọ̀rọ̀ bí lákàyè wọn lọ torí náà ẹni tó excuse ẹ̀ ní torí pé ọ̀nà tánà fi báwọn sàábé sọ̀rọ̀

ọ̀gá rẹ̀ wá túlẹ̀ ìgbà tí àwọn àfáà kó kọ́mẹ́ǹtì wọn ní ẹ òyìn tí ánsà tó fánà bí i ánsà yẹn rọ́n àyínàlá bọ́lọ́lọ́wọ́ bá wà the right answer ni pé kí ni ìṣẹ́lẹ̀ àkóso pé fi kúlì makán ọlọ́mẹ́ gbogbo bí kí ni ọkóso pé kí ni lẹ́sà fi kúlì makán kò sí ní àwọn lẹ́sà fi ayé makán kò sí níbi kankan ṣùgbọ́n ánsà fi sàmà tó fún ànábìyẹn ní ánsà yẹn rọ́n ṣùgbọ́n náà bí gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni annaha jahila torípa láìmọ̀kan ni question ni pé anamsọ̀lá àtàn tí owó ìyẹn bá jẹ́ láìmọ̀kan ṣá láìmọ̀kan lànàbì náà tí aláìmọ̀kan ó fi fún ànàbì ní èsì pẹ̀lú àìmọ̀kan ànàbì àwa ni àmùmíní ni ẹ̀túlẹ́yìn sọ àdìpẹ́ lómi nu ó gbóyà débi pé kò mẹ́rin láti fọ́ọ̀tì ànàbì wa Muhammad sallallahu alaihi torí pé ó bìlí pé làákàyè ni ojú gbogbo àwọn kẹ̀kẹ́ làwọn afẹ́sìn wọ́n lè má wọn tó máa ń sọrú nǹkan bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé àwọn nǹkan tí a gbọ́dọ̀ jìnà sí òun ni eléyìí tí àfá tí wọ́n sọ fún wa ní abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala tí ó ṣe wá ní mùsùlùmí gilé àdìọ́kàn tí àwọn sahaba tí wọ́n kúlé lórí tọ́nà pẹ̀lú kó máa kó àwọn èèyàn kúrò níbi tí àwọn sàhábà radiyallahu alayhi tí wọ́n bẹ̀ lórí rẹ̀ sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh